tí wọ́n fọ́ di yẹ ahọ́n mi ó ní kò sí ní kété jẹ́ ibi eléyìí àkọ́dọ́dọ́ ló ń bínú ni mo ń sọ̀rọ̀ ni ọkọ́ ó di yẹn ọkọ́ ọkọ́ ọ̀lẹ́bí nẹ́fì tí wàá búra àwọn ìjọba bá búra ọ̀rọ̀ òdodo nípa táwọn ìjọba búra òdodo rẹ̀ òdodo lọ àsùpáàdì kò mọ̀ zókù mi tí wàá búra pé wọ̀lẹ́bí nẹ́fì bí yẹ́dì mo fi kí mi bẹ̀rẹ̀ láyé àkùnrin mi nà hàdá ilẹ̀ àkùnrin mi lórí ahọ́n yìí ó di yé wa wọ́lá àwọn mùsùlùmí àwọn orientali wọ́n ní wọn ọ̀pọ̀ àdìsẹ́lẹ̀ ní sílẹ̀ lójú àwọn rọ́nù ìjọba abdullahi lójú àwọn rọ́nù kára o aláwọn akọ̀wé Qur'an àwọn akọ̀wé Qur'an àwọn Muawiya bin Abi Sufyan àwọn sinna Ali bin Abi Talib aláwọn akọ̀wé hadith ó di yé wa nínú ọgbàlagbà akọ̀wé hadith ni wọ́n dáwọ́ orí láti ẹ̀kọ́ kébì malik bin salam ti ya rasulallah allahu akbar ní ọmọ nǹkan kọ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ báyìí sọ fún wa mo máa ń gbàgbé àbí ní sí láwà ní rẹ̀ níbi àpọ̀wọ́ àgbẹ̀rẹ̀kà yìí láwà ní rẹ̀ wọ́n á sàdúrà sí ọdún borí padà náà jẹ́ ọ náà níbi sọ̀rọ̀ kankan gbàgbé mọ́ ìdí sàmì sọ̀rọ̀ gbàgbé mọ́

ajobere ngibe o ana ku sami wa kawa afaka si عبد الله بن عمرو بن عاص لو دخل علي رسول الله صلى الله عليه وسلم ذكر الحديث يعني ان لزورك عليك حق حقا pẹ̀lú wọ́n yára mi yọkàn lọ́wọ́ pé àlejò rẹ lẹ́tọ̀ lórí rẹ̀ kíkọ́ gbá rẹ̀ máa rọ pípẹ́ àlejò rẹ̀ gbá rẹ̀ ara dáná jọ fún un ó ní ìnàlẹ̀ lọ́wọ́ di kàárẹ̀ kàkọ́ ìyàwó rẹ̀ náà ní ẹ̀tọ̀ lórí rẹ̀ ìyàwó ẹ̀fẹ́ kò fọwọ́ la ìyàwó ẹ̀fẹ́ kò súnmù ọwọ́lọ́n gbà rẹ̀ àrẹ́láwò tètè ní Ramadan ó di kóòtù ọmọ sọ́wọ́mù dáàwòd orí abúlé kóòtù ọmọ sọ́wọ́mù dáàwòd ṣé bẹ́ẹ̀ rẹ̀ ni ìwà ni àwẹ̀ dáàwòd lára ní sùdá ó náà ní ìdajì ọdún báàbù hakko jismi alalisi sọ́wọ́ báàbù ẹ̀sọ́ ara wa igan níbi àwẹ̀ kò sí ara wa gan lẹ́tọ̀ọ́ níbi àwẹ̀ gbàgbàwẹ̀ gbàgbàwẹ̀ tára bá ti tára wíìkì kó lè ṣe gan ìbámu ó di wa ó ní báàbù pé ẹ̀kọ́ ara inú àwẹ̀ حدثنا أبو ابن مقاتل أخبرنا عبد الله أخبرنا عوزائي قال حدثني يحيى ابن أبي كثير قال حدثني أبو سلمة عن بن عبد الرحمن قال حدثني عبد الله بن عمرو بن عاص رضي الله عنه عبد الله بن عمرو بن عاص تقول عنده قال لي رسول الله صلى الله عليه وسلم يا عبد الله ألم أخبر أنك تصوم النهار وتقوم الليل بين برو يعني شوف عبد الله لكن بين برو يكبوه وما ينافي لك بوتر في منبعه ألم أخبر شوف مين annaka tasumu naha ọmọ gbáwé ọ̀sán ìfọ̀kúnmú lé ọmọ jẹ́nà kó bala ya Rasulullah wọn ni bẹ́ẹ̀ ni ìyàrá mi nílá ti fà lọ́nà mi ti bẹ́ẹ̀ mọ́tì bẹ́ẹ̀ ó lè má bá tẹ́fà mọ́tì bẹ́ẹ̀ súnmú wọ́fìtìr máa gbàwé kó fi máa sínú wọ̀kún wọ̀ní máa ní láti àlóru kó fi máa sùn ìfínà lè jíjẹ ká àyíká hákó nìkan bí ara rẹ gẹ́lẹ́ tọ́lọ́ ara rẹ kó fà mun ga shi gani min a'inika alayka haqqan ojú rẹ̀ gan ojú rẹ̀ gan lẹ́tọ̀ọ́ lára rẹ̀ وإن لزوجك عليك حقا يقول لك لا وإن لزوجك عليك حقا على جلالك لا لا وإن الجسم بحفظك بقسمة كل شهر سنة سنة الأيام قلت له every month ما بحوج متى انتو فرما لا شيء oye tó every month mo gbàwẹ̀ kí ni bí mẹ́ta iná lákàá lè kó lè hasana àṣírà àmúsálìyà bí wọ́n bá ọjọ́ kan mẹ́ta ní inú oṣù kan tàbí tẹ́yìn báyìí kó gbàwẹ̀ oṣù kan ni ó lè wọ́n bá wẹ̀ mẹ́ta ní oṣù kan tàbí tẹ́yìn tẹ́tì oṣù kan nìyẹn ó ní لأن لكل عشرة بشهر عشرة أمثالها لما تبقى في 10 times فإن ذلك صيام الدهر كله لا أبدأ يعني بس مهم كلي مهم لكار لي أنا ما بقبله أشدد علي أنا واللي فمي قلت يا رسول الله من وجلوه بيدني ما بيكري فإن إن أني عدد قوة ملابرة جبان له ملابرة ملابرة جبان له يجب قال صم صيام الداو النبي الله الداو انت ما الداو داود ما تجد عليه ما تقبله ما تقبله لا تقبله قلت وما كان صيام النبي الله الداو من وجهه باكينا يا الله الداو قال الناس الداو هنا نتجدون كان عبد الله يقول بعد ما كبر عبد الله ما توعد دبا انه ما اصبح يا ليتني كذبت رخصة النبي ده اما بكم يو اما سيكم يو بابا يمنا لي سلامي رخصة السلام تجيب تراني كما بقى واحد تبع ما تنسي هو لو ده ابو سيوا هو ده واحد تبع واري كتني فيو وان يا ليتني اي اما بكم يو كذبت رخصة النبي بابا رخصة النبي سلام فمي انا جيب تراني وشو وبعد يفوق ó ní yé alábùn bá rahima ọlá ìwádìí kúrò jù bẹ́ẹ̀ pé ó tó ìgbọ́jà máa tó kéde bíbẹ̀ lóṣù kọlá sí irú kúta yẹn alábìláì lè kọlá sí irú sáyẹn náà ní kọjá ìdàgbàsó náà ń wọ́ ọ lọ náà ni náà gbé kéde kéde kéde yẹn yára pé òun máa gbà ní òun kúrò mú títẹ̀ fọlọ́ ọ́ di wa alábùn bá rahima ọlá ó ní bá ń bá rẹ̀ pé kó kò sí aburú nìyẹn. الله تعالى عالم باب صوم الدهر باب كيما بعويدك يكو قال أبو يمان اخبرنا شعيب عن الزهري لي زهري متفق فقط من قارئين ده امام الزهري رحمه الله افاوى الروى من قال امام الزهري القاري نعم máa ń sàm kú. àkọọ́lẹ̀ kọ́lá rí lọ́la yìí sí amúrù náà sùn. ọ̀sẹ̀ àkọọ́lẹ̀ báwo. ọ̀sẹ̀ ìgbà kan fún ògbé kan lálẹ́ àná. ẹ̀hẹ́n ló sọ mílíkà. ìsinmi dàbí ìgbà wo. ẹ̀hẹ́n ẹ̀hẹ́n wí mẹ́wọ̀n. ọmọ gbèsè pàtì fún. àwọn òun yà á fún pé kó máa palẹ̀ mọ́. هي يفعل جاء إمام عالي السنة نفعل قل لولا الزهري ذهب كثير من السنة إمام الزهري دي جاء فايد جاء صلى الله عليه قلني أصعوى بأنه وتابعون عمر بن سيدنا عمر بن عبد العزيز قل لك لا تسمى قادس لك قادس جو دي سبب يا عمر بقى يقول لك بقى لك بقى لك بقى ما أقوم جو قل àwọn abúwòrán àwọn ti hajj torí àwọn amòbìnrin àwọn kọ́ àdí sílẹ̀ ọ̀dọ́ kò sí dákòjọ báyìí ó di wa ìmáàmù zòrí ni abdullahi sẹ́nà ọmọbìnrin abdullahi tàbí ló wá pọ̀ láti máa kọ́lẹ̀ máa kọ́ ọba bẹ̀rẹ̀ sí kọ́lẹ̀ wọ́n pe láwùlà zòrí tàbí àbùkà fúnmínà súnà tí è bá ti kọ́lọ̀ nílò zòrí ní síbàbí ni ó di wa ọlọ́kọ̀ bá a نعم هو كسي هذا قال ماما ماما ماما فاي غير لما تصدق وما تقول تصدق على زول قال اخبرني سعيد بن مسيب وابو سلمة ابن عبد الرحمن ان عبد الله بن عمرو قال اخبر رسول الله صلى الله عليه وسلم اني اقول والله لا اصمن النهار ام رسول الله عبد الله ان عبد الله بن عمرو قال يقول صفان بن ويمكن يقول يمكن kí mọ́ èmi fáì kí wọ́n láàyè máa bá gbogbo ọ̀sẹ̀ ni inni la asumanna nahar wallahi dájúdájú máa gbà wẹ́ rọmọ gbogbo ọ̀sẹ̀ ni wala akumanna layl wallahi ìmọ̀ yẹn láti gbogbo omi ni máa ìṣtò tí ma ti ń sẹ̀mí tí ma ti ń sẹ̀mí o kí máa gbà wẹ́ ọ̀sẹ̀ ìṣì máa yẹn láti là kúrú wallahi kúrú tó la ọkàn kúrú tó bí abi àǹtọ̀ mi ọmọ mi wọ́n yóò abiy lọ́dún pé wọ́n sọ báyìí mo ní bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ọmọ mi àti bàbá mi mo fi di ẹrẹ́ mi yá Rasulullah qala innaka la tastati' zalik àbí ìlú òtún bẹ́ẹ̀ innaka la tastati' zalik òtún bẹ́ẹ̀ sum waftir máa gbà rẹ̀ kó sì máa sún yun wọ̀kún wà ní lẹ́yìn náà máa sùn lẹ́yìn náà sílà kó sì máa sùn sum min shahri thalathati ayyam gbogbo sóṣù máa gbà wẹ́jọ́ mẹ́ta إن العشرة بعشر أمثالها وشاري يعني سني ذلك مثل صيام الدهر طبعا قالوا جماعة المبوس قالوا دخنوا قلت إني أترك أفضل من ذلك يا رسول الله مولا قال الله قال حصوم يوما وأفطر يومين هذه ما أقدر أجوكا قوما سنو جمجي قالوا جو موندي سنوني جو تيوزي وينزي قالوا جو توزي kòtò sí lójọ friday and saturday kòtò báyìí lójọ monday máa gbà báyìí kòtò ìní àti kò after mi báyìí ọ̀dà àlẹ́ bí mo gbà dùn lọ tààrà fàṣùn yọ́ọ̀mọ̀ wọ after yọ́ọ̀mọ̀ máa gbà wọ́jọ́ kẹ́kọ̀ọ́ máa fi yín kan tààrà siyamu dáwòd ọmọ ìdá àwẹ̀ ànábì dáwòd wọ after siyamu olóṣèlú ọlájú gbogbo àwẹ̀ kòtò ìní àti kò after mi dáwòd gbogbo àdúrà lọ alábi dáwọ́dà kò gbogbo àdúrà lọ kára bí sọ̀rọ̀ la afidalu mi báyìí kò ní kò sí ní kẹsàn-án lọ́dọ̀ lórí ìgbà máa kí wọ́n yóò lọ o sí ní kẹsàn-án mẹ́tọ́ lọ́dọ̀ lórí ìgbà máa ó ti yé ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa àti one thousand nine hundred seventy seven báàbù hakuli ali fi sáwọn wàrọ̀wá abu juhaifa عن النبي صلى الله عليه وسلم báàbù ẹ̀tọ́ ìyáàlì wa àwọn ẹbí wa níbi ọ̀rọ̀ àwẹ̀ àfáwa Abu Juhayfa lọ́gbọ̀rọ̀ lọ́bí sẹ́lẹ̀m أخبرنا عمرو بن علي أخبرنا أبو عاصم عن ابن جريج سميت عطاء أنا أبا عباس شاعر أخبره أنه سمع عبد الله بن عمرو رضي الله بلغ النبي صلى الله عليه وسلم إني أفرد صوم وأصلي الليل قال سيدنا عبد الله بن عمرو غير إيروي كان الإسلام في مهما دعوة ليلة مسلم ينافي له إما أرسل إلي أو لقيت أمي وقال بي مثلا من يعني المفاجأة نبي على من الناس من يعني المقايا بالإسلام قال ألم أخبر أنك تصوم وتفطر ولا تفطر وتصلي بعد لا يجب ان تروح يقوم ما دعوه في سنه gbogbo ọmọ yẹn lọ́fíà gbogbo òru rẹ̀ sum o after máa gbà rẹ̀ kùtù máa sínú ọ̀kún wọ̀ní wọ̀nám láì máa máa yẹn lọ́fíà máa dérò ọ̀yẹn lọ́fíà kùtù máa sùn ẹ̀yìn náà ní àyíníkà àlẹ́kà àkọ́ni azọ́ni ojú yẹn ẹ̀yàrá rẹ̀ gẹ̀rẹ̀ fún ààrẹ àtàwọn ẹbí rẹ̀ mọ́lẹ̀tọ̀ láàrẹ̀ قال إني أقوى لذلك الذي مرجع على في مجداني كان فصوم صيام داود عليه الجمعة أو نبي داود عليه السلام قال وقيف يقول ما بين الأجل قال كان يصوم يوما ويفطر يوما إما داو يجوك ولا يسمي يجوك لا يفطر إذا لقى قال يفعل يوم قلوب والمباوي هنا قد يعطى ìkìlá arógun mọ́sàrí wọ́n láyé fẹ́rẹ̀ ibi alákọ̀ àtọ́gbọ́dẹ̀ tàlójú ogun kò ìsá ara ọmọ lè àbí àbí ìyá nàbí ìsìlẹ̀m kí ma wá ní mẹ́lẹ̀ tààrà àtọ́ na adúrẹ̀ kẹfẹ́ ìkọ̀rọ̀ sí yá mọ́ abada da wa man tun kawai kuma ba wani mutum yi wa karar nabi sallallahu alaihi wasallam liman sama abada kun 1000 نورا 78 باب الصوم يوم وافطر يوم باب في باب جوكا قدس من جوكا حدثنا محمد بن بشار حدثنا جندر حدثنا شعبة عن مغيرة قال سميت مجاهدا عن عن عبد الله بن عمرو رضي الله عنه عنهما عن النبي صلى الله عليه وسلم قال هو عبد الله بن عمرو بن عاص قالوا مزاج ابو تعميدي ان يصوم من شهر ثلاث ايام كان بيسوي بقى يقول من كل ما دعوا يجيب لك كلام يجوسه قال اطيب اكثر من ذلك قل ابو عبد الله فما زال حتى كان صوم يوما يفطر يوم قبل في سنتي كده بيبقى وجهك بسم الله وقال اقرا القران في كل شهر máa ka Quran lẹ́ẹ̀kan lóṣù máa parí Quran sáájà ní náà lẹ́ẹ̀kan lóṣù qala inni atiku dhalik akthar mo gbọ́dọ̀ ka Quran tó pọ̀ jù báyìí lọ ma zara àtà mo bẹ̀rẹ̀ sí fàtí ju lọ pé fi salasin mọ́jì kò ju mẹ́ta lọ ọjọ́ mẹ́ta lọ ha fọ́tọ̀ ọ̀rọ̀ rẹ̀ púpọ̀ ẹni tó ka Quran lóṣù kan ẹni tó ka Quran mẹ́ta kan ló fi já sí ṣé òun Yunus ẹni tí kakuran fún ìdí oṣù kan ọ̀pọ̀lẹ̀ kakuran ní mẹ́ta kan ló fi já jù kakuran ní mẹ́ta ìdílé àti oṣù kan òun palẹ̀ mẹ́wàá nù àbí ìjà kan ló fi já jù ìjọba àáfíì àti àáfíì kan ló fi já jù ìlú àlàyé ìdílé kan ló fi já jù ìyẹn lọ sí lọ́wọ́ òun náà ló fi dájú òun náà fi dájú àbẹ́kùn lọ dájú ní àwọn òun náà fi dájú náà ìwà yẹn kílẹ̀ àti ìrìkà méjì òun náà fi dájú wíjì dálà kọ́ dájú yọ lọ nù hmm? ṣé wọn náà ti mọ̀ dín dáadáa sí ìgbà àgbẹ̀lẹ̀ sọ̀rọ̀ àwọn ará kòtò kòtò kòtò lọ́wọ́ mi ìgbà mi rù ìgbà àgbẹ̀lẹ̀ sí i mùsùlùmí wà lọ́wọ́ bákan náà nìkan bẹ́ẹ̀ fọ́ọ̀mù lánàá ó yẹ ìdákẹ́jẹ́ jẹ́ ìyẹn ìfaramọ́ ni ó bẹ́ẹ̀ wíyẹ wà lọ́yọ̀ ìdákẹ́jẹ́ jẹ́ tí òwe yorùbá tí òwe yorùbá ni ìdákẹ́jẹ́ jẹ́ ìfaramọ́ ni ìgbà máa pọ̀ ìbáwọn. ìdákẹ́jẹ́ jẹ́ ìfaramọ́ ni àwọn ọgbọ́n yìí ọ̀yọ́ ló ti wá ọ̀rọ̀gbọ́n Yorùbá jù lọ́jọ́ púpọ̀ fún wa ilé lárúbáwá ni àfòtútúrídà àwọn ìgbìmọ̀ pé sáré ní àfúrúbàl àwọn ẹgbẹ́ Yorùbá gbé ẹgbẹ́jẹ́ ìfaramọ́ ni ẹnìkan mú jà ẹwà kò mú yá

والله تعالى عالم دي وجبان لولوبا نعم قال الله 1059 ها باب سم داود عليه السلام باب عن نبي داود عليه السلام حدثنا آدم حدثنا شعبة حدثنا حبيب بن أبي صالح قال سميت أبا عباس البقي

قال قال لي النبي صلى الله عليه وسلم من عبد الله بن عمرو بن عاص عمان رضي الله عنهما خلفا بما يعني عبد الله بن عمرو بن عاص كل ما تقول ربنا يسكت بس بس بي ابو سفيان بي ابو سفيان اتكني انا معاوية انا معاوية اكبر اكبر اكبر اكبر اسلام اهم وليد انا اخوكم باي اسلام مما قالوا بعوانتي عدى اسلام خد بيوا خلو بتافر ايو والوبا اسلام على النبي صلى الله عليه وسلم انك لتصوم الدهن تصوم الليل ìwọ mo wọ́pọ̀ máa gbáàrù gbogbo ọ̀sán orí máa gbìyànjú náà kọ́ntù náà bẹ́ẹ̀ nìkan àrà ìnaka ìzà fa'alta zalika hadamat da o'ayin ní tó bá ń ṣe báyìí káwọ ojú wíìk àwọn ẹ̀fẹ̀ hadla ol nafs ó dára rẹ̀ gan wíìk ó ti gbó ó ti gbó gba sọ́ọ́mà lè mọ̀ sọ́ọ́mà dáa ìsáwọ̀ ìfẹ́ ni wọ́n gbà gbogbo wa gbogbo jùmọ̀ sọ́ọ́sọ́ tó da àyè àná gba àwọn ọjọ́ mẹ́ta fọ́ọ̀mù dáàrú kúlò dáàrú ìwọ ọdún kan ní kóòtù rẹ̀ ní àti ikọ̀ àtìkọ́ ní dáàrú kí mo rọ́bàrà bẹ́ẹ̀ lọ dáàlá fasún sọ́ọ̀mù dáàrú bàbáyé dáàrú àkànnà yẹ súnmù yọ́mọ yẹ sùkúlù yọ́mù wọ̀lá yẹ fír ìdá lọ́kọ̀ lẹ́yìn náà bàbáyé dáàrú ń máa bá ọjọ́ kan yóò sùn jọ kan kì í yẹ sákòlójú kì í sákòlójú ògùn قضي نعم حدثنا إسعاد الوافقي حدثنا حالي ابن خالد أنا خالد أصلا عن أبي كلابة قال أخبرني أبو مليح قال دخلت على أبيك مع أبيك على عبد الله بن عمرو يقول بعد رسول عبد الله بن عمرو وحدثنا أن الرسول صلى الله عليه وسلم ذكر له صومي يقول بعد يقول يا وني فون دخل عليه واد وابا مني فلقيت له وسادة فلقيت له وسادة بابا بكل فرد صلى الله عليه وسلم من العدم كيف في عوينها بو قدي عشوها لتنقص عوانا يقول لي لايك قلنا لو ثلاثة على أرض أواد قلوري كدو دوري كيلوه فصارت الوسادة بيني وبينه كده يا ولا يعني كمان النبي صلى الله عليه وسلم قال أما يكفيك في كل شهر ستة أيام يكفيك في ذلك أمم ويجمد على عن يقول شكرا قال قلت يا رسول الله إني من قال قال خمسة على أمم وأجمعهم قال شكرا قلت يا رسول الله النبي نبي رسول قال طبعا وأجمع مجري قلت يا رسول الله قال ما بعد مثلا قال قلت يا قال إيدى عشر على ما كنت أقرأ ثم كان النبي صلى الله عليه وسلم لا صوم فوق صوم سمع داود كسكاوة في الباب داود يعني تحبي داود قالوا ستر ذهب كنا إذا صوم يوما وأفطر يوما داوي جوكر يقول اسمي جوكر دين بعد دولار يا أبي وان قولنا ولم تيتي السلام عليكم ورحمة الله وبركاته